Hello everyone, welcome to Tony Talks. I hope you all are doing well and so let's get right into today's video and uh, thank you for all my subscribers and if you are new here, thank you and don't forget to hit on that um, subscribe button so that you will not miss out on our future videos. Thank you and please there no derogatory comments. Thank you. Till I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you. Bye. ọ̀gá tó da màá máa bá ṣiṣẹ́ ẹ̀rọ àmà bàbí i will be looking forward ẹ wo ẹ wo wigwe ẹ wo personal assistant wigwe ó sọ statement kan ó lóun àti wigwe àwọn dàbí five and six ni ó níyàwó wigwe gan máa ń sọ pé tẹ bá fẹ́ rí ọ̀gá ẹ lọ rí pa wo wo pa yẹn nínú ilé yẹn ṣùgbọ́n reverse ni kéèsì Wàsíù máa yẹn sọ pé gbogbo àwọn tó ń bá Wàsíù ṣiṣẹ́ ẹ máa rí ẹ̀rù lára wọn ẹ̀rù ẹ máa máa rí lára wọn wáì tí màmá bá ọ̀gá tó dáa ṣiṣẹ́ tẹ́rù máa bá bà mí tí màmá live in fear ẹ jẹ́ ká máa gbọ́ lọ. so Portable tí wọn ò bá kú ní thirty something years Wàsíù ti lo ògo wọn ó ti lo kádàrá wọn ó ti pa kádàrá wọn dà sáìdá ìtorí ẹ̀ náà ṣe ní foresight ipe kọ́ kúrò ń bẹ̀ ọlọ́run dẹ̀ tí bàbá bá ẹ̀ ṣe ń sìn orí ti báyọ ó dilé ó dẹ̀ bọ́ta ó wá ń sọ nǹkan tójú ẹ̀ rí olórí burúkú ẹ̀ ó bẹ̀rẹ̀ sí ní bú bàbá ẹ̀ bàbá tó ju bàbá ẹ̀ lọ in age ó bẹ̀rẹ̀ sí ní bú ọmọ àlè ní ẹ ọmọ àtiro ni tó fẹ́ gbọ́rọ̀ ọ̀rọ̀ ló fẹ́ gbọ́ ẹ jẹ́ ká máa gbọ́ lọ. ẹgbẹ́ mi ẹgùn ó yàrá náà gẹ́ ìlú àbí àbí kí lè sọ ní òkè ọ̀ nípa k1 mo gbọ́ ń dẹ́ pé àwọn bíríkì wọ́n ní àwọn táwọn tí k1 ó gba àwọn onífújì ẹ bá ti mú travel pé ó gbọ́. Portable gbogbo wa la mọ̀ ti passport ti passport náà mo dẹ̀ ti comment nípa ti passport yẹn mo ní definitely Chen, ń gbọ́ mo mo sọ pé definitely mo náà máa gba passport because kọ́ má bàa sá so shut up. wọ́n máa ń sá lọ ni wọ́n ní ìṣẹ̀lẹ̀ máa ń sá lọ tó bá ti mú yín travel ẹnu ọgọ́dẹ́ ẹ̀ṣẹ̀ má burúkú olórúkọ jẹ́ o gbà fọ́gà ẹ̀ kò lè rọ́nà rẹ o reality pass. orí ẹ burú ọgá ìwo ló fẹ́ gbà fún ó ṣe dáadáa ni yọngudu ní yọngudu kúrò lọ́dọ̀ ẹ̀ onígbàfọ́gà ẹ̀ kò lè wọ́n lọ lọ so ìtọ́ wọn fẹ́ gbàfọ́gà sí kọ́ máa jẹ̀yà kọ́ máa die in silence kọ́ máa die in silence báwo lẹ ṣe gbogbo yín ṣe kọ́ máa tẹ fífi pé máa yín parọ́ so itori kan lè gbàfọ́gà wọn sí àbí adára ń ta má dá lè Wàsíù ẹ́ ìtorí kan lè gbàfọ́gà wọn ni kí Wàsíù pa wọ́n lápasáyé kéèyàn ṣiṣẹ́ pẹ̀lú èèyàn thirty two years kó máa sọ with his full chest kó gbé ojú ẹ̀ síta kó sọ pé máa yóò ṣe nǹkan kan fóun mo wá rí táwọn kan sọ pé ṣé Wàsíù ní dáàdì ẹ̀ ni ṣé Wàsíù ní mọ́mì ẹ̀ ni ẹ bẹ̀rù Ọlọ́run ẹ bẹ̀rù Ọlọ́run ẹ tó kúrò tó lọ sìyàn tó lọ sìyàn fún thirty two years kó lọ sìyàn fún thirty two years ẹ ẹ bẹ̀rù Ọlọ́run kó ṣètòrí ẹ̀ ni kò ń ṣètòrí láti satisfy favourite yìí bọ̀ ìtorí ọjọ́ àti sùn ni ẹ bẹ̀rù ọlọ́run ẹ rántí pé ẹ bímọ sáyé ẹ rántí pé ẹ níyàá ní bàbá láyé bẹ́ẹ̀ dẹ̀ ní ẹ bímọ sáyé ẹ jẹ́ ká máa gbọ́ lọ. kí wọ́n jọ ó ń jẹun lábẹ́ ẹyẹ ó ń momi lábẹ́ ẹyẹ ó tún wá ń sọ̀rọ̀ ẹyẹ láì dá ẹyẹ oníyẹ̀yẹ yín o ìwọ jẹ́ ẹyẹ kọ́fà ẹ̀ fún thirty something years. Portable shut up gbogbo ọ̀rọ̀ yóò jogun lọ ẹyẹ olórí burúkú wo lẹyẹ wàsíù ẹyẹ lẹyẹ ń jẹ sanra mo tẹ̀ fẹ́ dọ́ọ̀gù wàsíù yẹn wò wàsíù wò mí dáadáa mo fẹ́ dọ́ọ̀gù ẹ yẹn wò ta ló bẹ̀rù ẹ mo ò bẹ̀rù ẹ wò mí dáadáa kékeré labẹ́rẹ́ mi kéré wàsíù kò ń ṣe mímì fàdìyẹ ẹyẹ wo abẹ́ gbọ́ pọ́tébù ta lẹ́yẹ ta ni òkè níwájú serúbábẹ́ẹ̀ ta ni ẹyẹ níbi tí ọlọ́run mi elédùnmarè wà kò ní dá fẹ́yẹ kò ní dá fún yàrá yà ẹyẹ o sọ pé yẹwà sí òun cover bàbá yẹn àbó lórí burúkú lélẹ́yìí ni ta ni ẹyẹ ègbé ní fún ẹni tó fi èèyàn ṣègbẹ́kẹ̀lé ègbé ní fún ẹni tó fi èèyàn bíi wàsíù tó fi ṣègbẹ́kẹ̀lé ègbé ní fún gbogbo yín ègbé ní fún ṣọ́ọ̀tì ṣọwọ́ ẹ̀ ta lẹ yẹ wàsíù mo challenge ẹ gbé ògbóni ẹ síta kó wá bá ọlọ́run níbẹ̀ ó ti ń ṣe tipẹ́ wàá sáré kàbàkàbà mo sọ bẹ́ẹ̀ ni àyà sórí nǹkan tí mo fọwọ́ gbà ẹ̀ àyà ni mo fi gbá kò ṣe ọyàn and you are not distracting me this is gonna be the last start i'm gonna do for you Wasiu and but when your willing wailers when they come out to come for that man ìwọ ló máa gba backlash yẹn gbogbo àwọn old videos ìka ẹ ibi tí bàbá kan ti fẹ́ ya fọ́tò ǹdọ́kan tó ti gba létí kẹlẹ̀ mọ́ pé this man is hyper is is very kò ní alára gbogbo náà ní ṣé gbogbo yín kan ti video yẹn Se rántí ti bàbá yẹn fẹ́ ya fọ́tò tó kàn lọ dúró síwájú ibi tó ti ń kọrin ó fọ́ bàbá leti, létí ọpẹ́lọpẹ́ social media yìí ti tí gbogbo wa pariwo mọ́ tó fi ń bẹ bàbá yẹn tó lọ fọ́ọ̀sì bàbá yẹn kó bọ́ta kó sọ pé òun kan máa bu o ṣe rántí gbogbo antecedent la máa gbé wá ìwọ ìka èèyàn yìí kí ló kọ èmi pọ́n fẹ́ jẹ olórí akilẹ̀ kan igi la ma fi jálẹ̀ kẹsẹ̀ àfilẹ̀kẹ̀ igi ni máa fi jálẹ̀ kẹsẹ̀ àtúrò ń dún ẹni á ń di ẹ tó bá lọ ní wèrèwèrè lọ fi ń pọ́ọ̀tì wèrè àti ìwọ àtàwọn ẹranko tó tẹ̀lé tó ń gbèjà kiri igi lọ́mọ fi jálè kẹsẹ̀ ẹ jẹ́ ká máa pè é lọ. o ń wá oríire gẹ́gẹ́ náà máa wá oríire don't dream about your boss dream about yourself. were you there? nuisance were you there ta ló sọ this man is dreaming about his boss why tó ṣe máa dream about his boss So she ṣiṣẹ́ be boss ẹni what this man is only asking is that pé fún wọn ní ẹ̀tọ́ wọn. ṣé ń gbọ́ mi báwo ni bàbá yẹn ṣe máa wà tó máa dream about his boss Fun wọn ní ẹ̀tọ́ wọn Mm, Portable jẹ́ kó rí ìyá ẹ pé ṣọ́rọ́ àwọn wèrè àwọn ẹranko àwọn ọmọ aláta onípàrágà tó kójọ yẹn àwọn ló lè máa sọ̀rọ̀ sí anyhow ṣòtígbọ́ àwọn ọmọ tó ní future ambition àwọn ọmọ tí ò ní hope tó believe pé wọ́n ní hope wọn wọn dẹ̀ mọ́ pé wọ́n wà hopeless ni the fact pé o ti ń fọmọ lówó oúnjẹ o ti ń ran lọ school ìyẹn ò sọ pé ọkùnrin dáadáa ni ẹ you are so stupid ṣé wọn tó tiẹ̀ ní respect fóbìnrin ìwọ ló fẹ́ máa sọ̀rọ̀ sí bàbá oníbàbá that man looks responsible very good looking man even ẹ gbàgbé láì pẹ̀lú láì gan very handsome man very clean man ojú ti ró ko ti rọ́sà Portable tójú ẹ bá ti rí ìdajì nǹkan tójú bàbá ẹ rí ìgbà ẹni kò bọ́tà kó wá máa sọ̀rọ̀ but apart from that shut up and go and face that your uh, rubbish Tony Montana tó nǹkan kiri ẹ jẹ́ ká máa pè é. èrè tẹ́jẹ̀dà ṣe fún yín ọlọ́wọ́ ò ṣe yín lànà ni sọ́lọ́wọ́ ń ṣiṣẹ́ ni tó ẹjọ́ ń rí jẹ ni tọ́rọ́kọ́ bọ̀. Portable tọ́lọ́ ń bá ṣe bàbá ìlànà bàbá tèmi mi wo èmi ìmọ́rí o but kò ń ṣe kò ń ṣe just because this man stood up for his rights ibi tó ti ṣe Wàsíù ni just because itori video tí mò play yẹn fídíò wọn yẹn two hours video ni ma wẹ̀ tó máa bá mi cut one important points imbe ma wa play for yín just because this man stood up for his rights, right pé no You have been doing it for long. I'm not gonna take this again. Ibi tó ti ṣe Wasiu ni. Wasiu, ó bá lọ gbé gbogbo video. Butter, you don't have to come to us. Lọ sí Linda Ìkejì. Lọ truth ńbẹ̀. Gbé ma yìí lọ court tó bá jẹ́ pon parọ́ mọ́ ẹ. Ṣùgbọ́n tó bá wá gbé lọ court. Tá bá fẹ́ fọwọ́ ọlá gbá lójú, wọ́n ti po Ọlọ́run kan wà tó ju Ọlọ́run ẹ lọ. Ìwọ tẹ́ san Ọlọ́run náà, èṣù ọ̀dàrà àwọn ìyá ẹ̀ láyà ṣí o ṣí o ló ń sìn ṣó wọ́n ti pé ẹsẹ̀ mẹ́fà ni ẹsẹ̀ mẹ́fà ni wọ́n ti ṣé wọ́n tó tiẹ̀ tọ́jú ọmọ ló fẹ́ tọ́jú ọmọ ṣẹ́ ṣé wọ́n tó lá ní ọmọ ló fẹ́ lá ní ọmọ ṣẹ́ ẹ jẹ́ ká máa gbọ́ lọ. ọkà bá ti gbà ìgbà tó ná ọ̀gá lówó ṣé kọ́kà kó gbogbo ẹ̀ fọmọṣẹ́ ni máa ṣàṣà máa ṣà tó tó tó tó tó tó tó ẹ mú ẹ má àwọn olóore ẹ mú olóore o ẹlòmí ò mọ̀ọ́re ẹ bá ń. ṣé ń gbọ́ tó Portable ó sọ pé ẹlòmí ò mọ̀ọ́re Portable ṣé wọ́n mọ̀ọ́re ni ó mọye èèyàn tó ti ṣẹ́ làánú tó ti come for Portable kò gba gidi sẹ́mo yìí máa sọ kò gba gidi ló jẹ́ kémi mọ̀ ẹ̀ náà ṣé mo mọ̀ ọ̀yá ẹ̀ ni ṣórin ló kọ́ yẹn ní pòkó tua ọlámidé ló gbógo ọlọ́run lọ́lámidé lò fún ẹ̀ àbó ògbọ́ ni kò gba gidi mú ẹ lọ bọ́lámidé bó tẹ̀ jẹ́ pé inú agijù ló ti ń kọrin látijọ́ ìwọ̀n ògbóhùn ẹ ta ló mú ẹ rí ó lè ní ó ń jà ní Ṣàngó náà wọ́n já sí wòwò a rí fídíò ẹ̀ náà a rí fídíò ẹ̀ náà àbí kan tí mo sọ yẹ a rí fídíò ẹ̀ náà kò gba gídídẹ mú ẹ kúrò lóko Ṣàngó ó mú ẹ lọ sọ́dọ̀ sọ́dọ̀ Ọlámídé Bàdó Bàdó dẹ̀ ní kò kọrin ó nókè òun máa fi just one line sí Bàdó snẹ pẹpẹ snẹ many many wèrè wà ńlẹ̀ sórí ráàpù ráàpù ọlámidé bàdó òun ló jẹ́ kórin yẹn dùn létí gbàgbé ẹ̀ Portable mú orin ẹyọ kan tó ti kọ látọdún yẹn síta fún mi orí nǹkan kọ̀ọ̀kan mọ́ orí nǹkan kọ̀ọ̀kan mọ́ because gbogbo àwọn olórí ẹ o ti fojú wọn gúngi ìwọ wá ń sọ sí pé wọ́n fojú Wàsíù gúngi ṣé òun ro ọ̀rọ̀ ikọ̀ tó sọ ṣá abótímú fònà ọ̀gá ọkọ̀ tó bọ̀tà ni ẹ jẹ́ ká máa gbọ́ lọ. Ah, kí ọba àwọn ta ọba àwọn arọ ọba àwọn arọ ọba àwọn ọba ọba àwọn olóṣó ó ti tán ó ti tán àbí kò ìtàn ni. Ó ti tán. So, ẹ̀yin wailing wailers, I cannot be distracted. Ṣé ń gbọ́ I cannot be distracted. I've said what I want to say with my full chest. Was you do the needful. Ṣotiri, àwa tá à ń bẹ̀ sòtọ̀rọ̀ báyìí. Ṣé ń gbọ́? Àwa la nífẹ̀ẹ́. Ṣé láwọn olórí burúkú tó support sọ̀pọ̀tì òṣì tó ń ṣe yẹn tó a friend. bàbá like a ẹ? Wọ́n láìkẹ́ rárá. Tó bá láìkẹ́ change your ways. That is not the way to talk. Baba is supposed pé ò ṣe dáadáa for this man to come out and say his truth ṣé Baba, yìí ta ló tó gbéná wojú ẹ̀ náà tí bàbá yìí máa wá bọ́ta tó máa wá parọ́ tó tó yẹn mọ́ ẹ̀ ò wá rí nǹkan kan ṣe ò wá ń bọ́ta ń gbé mẹ́nu kúrò lọ́rọ̀ mi o àgbàyà at over sixty five oyè ń kọrin òwe fi reply wa ìwọ ṣe bọ́ta ko reply wa. The man's life is not safe exactly that man needs protection tí kọ́kọ́ bá dẹ̀ ṣe bàbá yẹn Wàsíù ó ti ń ṣe tipẹ́ ó ti ń pààyàn tipẹ́ ó ti ń ṣògùn fún wọn tipẹ́ tí kọ́kọ́ bá ṣe bàbá yẹn Wàsíù we will drag you and drag your entire family this is a fact it is it is a statement of fact it is not a threat Wàsíù tí kọ́kọ́ bá ṣe bàbá yẹn we will drag you and drag your entire generation ìwọ náà mórí social media bó ṣe rí I am not threatening it is a statement of fact because bó ṣe wà yẹn o ti mí bàbá yẹn no wonder no wonder tó bẹ́sẹ̀ rí òka ẹkún òbẹ́sẹ̀ rẹ ti rí ẹ tán ni ó ti rí ẹ ni ó ti rí ẹ pé kò bá lu àdámọ́lẹ̀ ní gbaigba ibi pẹlẹbẹ náà ló máa gbà lélẹ̀ kọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kò ń tọ́nu ẹ̀ mò ń sọ fún ẹsẹ̀ Wàsíù bá mi tọ́ka sí èèyàn kan péré tó fà lọ́wọ́ sókè wọ́n ní ọ̀là òkè ń dùn tá àbára ẹni bá là sọ fún mi ẹnìkan tó fà lọ́wọ́ sókè ní bó ṣe ń gòkè òòréyàn kọ́kọ́ fà lọ́wọ́ sókè Wàsíù òòréyàn kọ́kọ́ fà lọ́wọ́ sókè tàbá àwọn èèyàn tó ń sọ̀rọ̀ lẹ́ni lọ gbọ́ nǹkan táwọn èèyàn ń sọ náà lọ gbọ́ sítórì Lámìdé àbí kò yẹ Ọlámìdé àwọn èèyàn máa sọ pé Ọlámìdé ti di tì mí Ọlámìdé ṣe lè fún mi Davido ló kọ́ mi lórí wo Davido ó mú Máyọ̀wá sókè wo whiskey. ó mú èèyàn kan sókè gbogbo àwọn olórin yẹn wọ́n ń fàyàn lọ́wọ́ sókè ni. Wàsíù ta ni wọ́n fà lọ́wọ́ sókè kọ́kọ́ jẹ́ ká bẹ̀rẹ̀ láti bẹ̀ yẹn ta ṣọmọ pé àwọn tó fà lọ́wọ́ sókè tó fà lọ́wọ́ sókè níbi orin àwọn ló jẹ́ kó bọ́ta lé nìkan dìfẹ́ǹdẹ̀ kò ń ṣe nànà títí ọmọ tó ti bí tó yẹ pé bábá dẹ̀ bí ó ń wọ pátá súpátẹ́jì ó fi ń wa táyà kiri àdúgbò Ṣàngó ni. selfish interest ẹ self-centered dẹ ìwà ahun ìwà ọ̀dàlẹ̀ òun ni ò jẹ́ kó fàyàn lọ́wọ́ sókè mò ń béèrè sẹ́ẹ̀ Kọ́lájí Adénúgà ibo ló wà lẹ́nu ṣé ó tún jẹ́ kí Wàsíù lòun ń birthday shout out orí pòun làwọn boys juju boys àwọn àwọn fuji guys yìí shout out kéékèèké ni gbogbo wọn fi ń jẹun ó tún bọ́ síta sọ pé òun shout out ó wá lọ gbé àga burúkú kan sáàrin inú ilé ẹ̀ Ṣàngó tẹ̀dó ilé ẹ̀ ní Òjẹ̀bú-Òde ó wá gbàgà kan síbẹ̀ ó wá jókòó síbẹ̀ ó wá ró ṣáàkì ó sọ pé ó ró ṣáà àwọn olùfẹ́ máa dẹ́rùbà ó wá ròyìn ó sọ pé ìwọ ti ń shout out èlò lówó shout out yẹn fẹ́ jẹ́ fun? ẹ kí ló fẹ́ fi ṣe àkókò gàgàrà kò jẹ́ kọ́mọdé kọ́ ìwọ ṣáni ìwọ ṣáni tọ́ bá pè ẹ́ náà tọ́wọ́ ẹ ti kún ó tiẹ̀ ní rẹ́kọ́mẹ́ndì àwọn onífújì tó kù ẹ lọ pé bọ̀bọ̀ yìí ó máa ń kọrin bíi tèmi ẹ lọ pé kọ́ládé amídúngà mo fọwọ́ sọ̀yà fún máa ń kọrin bíi tèmi irọ́ ni o wàá máa ní kọ́ ní sùúrù ni wàá máa ní kọ́ ìwọ ṣáà ló fẹ́ wà ní gbogbo ẹ̀ o kọrin títí o fẹ́ lè drop dead níjọ́ kan náà gbogbo monday to sunday yẹn ló fi kọrin you are selfish ó dẹ̀ gba gbogbo ẹ̀ náà ó fi ó fi tọ́jú àwọn ọmọọṣẹ́ ṣógun tó ṣe fún ẹnìyẹn ni ògùn pé tó bá ti ń rówó yẹn o máa help àwọn ọmọọṣẹ́ àwọn ló gbé ẹ débẹ̀ wá sí o igi kò ń dágbó ṣe ṣó lè dá kọ́kọ́ dágbé ni ó lè dá kọ́kọ́ dágbé if the sound if the instrumentalist if they are not sound they cannot give you a good rhythm they can't gbàgbé ṣólẹ́ẹ̀kì la fún ògo one man bound la fún ṣólẹ́ẹ̀kì ṣólẹ́ẹ̀kì àti mm, Johnson àwọn la fún ní ògo one man band ó lè dá ṣe Wàsíù ògo band ní tiẹ̀ ṣùgbọ́n tó o bá satisfy táwọn instrumentalist ẹ tó o bá fún ẹ ní support yẹn you be you be you be bringing out shenanigans. báwo làwọn tó ń bẹ ṣiṣẹ́ gbogbo ẹ̀yin tẹ̀dẹ̀ ń wò mí táwọn tó ń bá yín ṣiṣẹ́ tó ń bá ti gbádùn yín tó ń ti rí yín àti màmá àti bàbá wọn tó máa máa rí yín tó máa máa bẹ̀rù mi sọ àwọn ọmọọṣẹ́ olè o tó máa máa rí yín tó máa máa bẹ̀rù ẹ lọ check ara yín ìbí ta bí ọmọ la bí ẹrú hmm. ọlọ́run tó dẹ̀ sọ ọmọ lọ́mọ ó máa ẹrú náà máa jọba ń dọ̀kan hmm. má treat èèyàn ìtòwó jẹ́rú ìtòwó jọmọṣẹ́ ìwọ give them your best sórí gbà mí gan bẹ́ẹ̀ sẹ́ e tó ń fáwọn òṣìṣẹ́ yẹn kò sí nǹkan tó lè máa bọ̀ ó máa rí kọjá ẹni e ẹ jẹ́ kí n sọ sítórì kan fún yín bọ̀bọ́ kan wà dráìvà ni ó máa ń dráìvà ọ̀gá ẹ̀ ọ̀gá ẹ̀ máa ń tọ́jú ẹ̀ gan ọ̀gá ẹ̀ máa ń tọ́jú ẹ̀ gan ìgbà táwọn apanipa lọ dúró de tó fẹ́ pa máa yẹn dráìvà ẹ̀ ló sèvè tó ń rí pa dráìvà ò mọ̀ ń pa pílánù yẹn o but dráìvà ẹ̀ ló sèvè tó bá jẹ́ pé dráìvà yẹn ti hùwà burúkú sí ni àbẹ́ ẹ̀gbọ́n mi wọ́n máa pa máa yẹn ń jọ yẹn ẹ bá mi dìyẹn mú ṣé gbogbo yín rántí báńkà kan ní Abẹ́òkúta tó pa òun àtìyá ẹ̀ ṣe rántí one of their driver àwọn àbí workers wọn ló pa wọn ṣe rántí bọ̀bọ́ yẹn ìgbà tó máa interview ẹ̀ ó lóun ti ń sin bàbá yẹn tipẹ́ ó ní ṣùgbọ́n bàbá yẹn ò help òun ó lọ́mọ òun ò rí school lọ ó lóun lọ bá bàbá yẹn pé kó kó help òun bàbá yẹn ọ̀gá báǹkì ni bọ̀ ti retire ṣé gbogbo yín wọ́n ti story yẹn last year ló ṣe yàbí two years ago ẹ máa gbọ́ bàbá yẹn náà wà òun òróró lé san wọ́n ti fẹ́ lé òun lé owó tí bàbá yìí dẹ̀ ń san òpọ̀ rárá peanut lówó tó ń san bàbá yẹn kọ́kọ́ lọ báyàwó bàbá yẹn ìyá yẹn lòun ò lówó pé ká lòun lówó òun á fún ó ní kó lọ bá dádì bàbá yẹn lọ bá bàbá yẹn bàbá yẹn sọ pé òun ò ní mi sọ pé nǹkan tí bàbá yẹn ṣe dà o alẹ́ ẹjọ́ yẹn ni bọ̀bọ́ yẹn pa bàbá yẹn ló pa ìyá yẹn ló pa ọmọ wọn ṣe rántí story yẹn ó wà lórí internet wọ́n mú bọ̀bọ́ yẹn eventually bọ̀bọ́ yẹn wá lọ withdraw owó tó need ìgbà tí bọ̀bọ́ yẹn máa lọ wọnú account ẹ̀ bàbá yẹn gan ó dàbí hundred thousand lọ́sọ pé ó ní l'account but savings account ẹ̀ wọ́n ló ní eleven million bẹ́ẹ̀ ẹ wo àwọn kékeré tó fi waste life rẹ̀ ẹ wo àwọn kékeré tí bàbá yẹn fi waste life rẹ̀ sometimes kò ń ṣètorí àbí kò yín sometimes kò ń ṣètorí pé a bẹ̀rù àwọn òṣìṣẹ́ yìí but only give unto Caesar what belongs to Caesar and give unto God what belongs to God ẹ fún ohun tí ń ṣe ti késàrì ní késàrì èmi kọ́ ni mo sọ bíbélì ló sọ bíyá tó bá jẹ́ pé bàbá yẹn ti tọ́jú bọ̀bọ́ yẹn ni bàbá yẹn lè má tètè rí kúrè ẹ ṣe dáadáa sí àwọn ọmọ ọṣẹ yín ẹ má rí wọn àsọmọ ọmọ ọ̀dọ́ yìí máa wá di ọmọ onílé ńjọ́ kan ẹ máa ròyàn pé mo máa ń sọ fún yín ṣé rí olówó àti mọbi tó lówó olówó dé ṣé rí ẹni tó ń bọ̀ nílẹ̀ tí ò tí ì di nǹkan don't underestimate them because one minute ọlọ́run lè sọ ìtàn ayé ẹ̀ kó yí padà sí rere am I communicating don't underestimate the word of God don't underestimate a poor person please téèyàn bá ń ṣiṣẹ́ fún yín do your best kó tẹ́ ń ṣe Nigeria of today gbogbo yín mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ọmọ ọ̀dọ̀ tẹ tọ́jú gan ó máa ṣe ọmọ yín bó ṣe wù ká má wàá sọ èyí tẹ́ ẹ̀ tọ́jú ẹ jẹ́ ká ṣe tiwa ẹ wo Wàsíù bó ṣe ń ṣe àwọn ọmọọṣẹ́ yamayama òun rántí ọjọ́ àti sùn ni ó máa kúnjọ kan náà kí ló mú wọn lọ kí ló sọ nígbà tí barista kú ó sọ pé bàbá wọn ṣe dáadáa sí ẹ ló ṣe rántí wọn ìwọ wá wo bó ṣe ń ṣe sáwọn ọmọọṣẹ́ ẹ̀sìn tó bá dọ̀la tó bá kú ìwà wo ló fẹ́ ìwà wo ló fẹ́ kó wù sáwọn ọmọ ẹ̀ never say never bàbá èèyàn tó orílẹ̀ èdè tó ń fìyà jẹ yìí ó lè padà wá di gọ́vnọ̀ ìbàdàn lọ́la ó lè padà wá di gọ́vnọ̀ for your state lọ́la ó lè wá di olúbàdàn fìbàdàn lọ́la you will be his number one enemy because a máa sọ fáwọn ọmọ yẹn pé nígbà tí bàbá yín wà láyé ó fìyà jẹ mí gan ẹ jẹ́ ká ṣe rere kò ń ṣètòrí èdè ìtòrí ọjọ́ àti sùn ni ṣé kéèsì gan gbádùn ni ṣèbí bá dọ́là àti pọ́ǹsì tán náà wà sí òtí kéèsì ń jí sápò kéèsì náà rí nǹkan sọ ẹ wo pẹ̀sì olúmọ̀kun bọ̀dá yẹn wà lamẹ́ríkà lẹ́nìí òun náà rí nǹkan sọ bọ́lájí bàṣíà kí ló mú tó bá wà sí ìjà pé kó máa lọ tó bá fẹ́ lọ because kò jèrè lára ẹni ìgbà tí wàásù máa fún ní nǹkan láti millions of years tó ti ń ṣọ̀rẹ́ ó lọ fún nílẹ̀ níjẹ̀bú òde Wasiu, you are selfish. You are self-centered. Afemi, Afemi, Afemi, Afemi. Change your ways. Tó bá ti ń sọ̀rọ̀ yàn, the same people ti repeat the same thing. Wasiu, you have a problem. Ṣé wọ́n lórí burúkú tó ń tọ́ ẹ̀ tó ń bọ́ta tó láwọn ń gbèjà yẹn? Wọ́n máa tiẹ̀ wọnú kòtò ni. Wọ́n ní tọ́mọ ìyá méjì bá wọlé tán bàbá ara wọn sòtọ̀rọ̀. Tọ́ bá rẹ́rìn jáde wọn bára wọn sòtọ̀rọ̀ ni. Wasiu, I am telling you this for free ó lè jù in age but let me tell you in common sense oh jù mí in can look after I want to serve you, I want to look after you. Oh jù mí lọ mo fi gbogbo ẹnu sọ mo máa sọ kinní kan àánú ò ń ṣe pé kíyàn enough àánú wá láti ọkàn ni mo máa sọ fún yín olówó gan ni ò ń ṣàánú jù ṣé káwọn tí ò ní gangan ló máa ń mo lè bẹ́ẹ̀tì irú àwọn ṣọ́lẹ̀kì irú àwọn olórin kéékèèké yẹn wọ́n á máa tọ́jú ọmọ tó ń ṣiṣẹ́ fún wọn gan ẹ wo Davido àti àti pn náà ṣe ń gbọ́ wọ́n ní tó bá fún yín shout out wá sí London one thousand one thousand pounds ní Wàsíù ń gbà fún shout out London orin ten minutes àwọn olóńgbòrin fún kí ló tún fẹ́ kọ́ And to ti just call by name and I'll be there O ti di tajá his face is everywhere I cannot call him máa you back kàkà kí n pè máa pè Obesere kàkà kí n pè máa pè Pasuma kàkà kí n pè máa pè Òṣùpá Ṣáyídì kàkà kí n pè máa pè she is everywhere and it's the same song Come on, lẹ̀dí mọ́ kó máa lẹ̀dí mọ́ ìyàwó oníyàwó bí tó ti ń Lori stage no wonder tó sọ pé òun fẹ́ àwa kó àbámà kò kan a rí gbogbo sexy face ìtẹ́jọ́ fi ń bára yín ṣe ń jọ yẹn ẹ lè imagine kó máa kọ shout out fún ẹ̀ kó máa gba one thousand pounds kí ló tún fẹ́ kọ oh no no no no no no no àdàwọ̀ ọ̀rọ̀ ìfẹ́ o consolidation no no no no no no no kí ló tún fẹ́ kọ irú ìjọ wo la òjò rí ó tiẹ̀ fàyúbà ṣàwòkọ́ṣe ni very cool-headed guy classy guy reserved guy look at you you are nobody ká dúpẹ́ lọ́wọ́ APC tó tó gbé contract fún ẹgbà yẹn kó máa mú gbálẹ̀ ìsọnukọ kiri kí máa ṣe APC if not for àwọn APC who are you who are you tí gbogbo ayé bá jọ mí ni o máa kúta ní one thousand fún shout out one thousand one thousand fún shout out mo ti sọ fún yín àṣejù ni wàṣẹ ìdè kó wa kọrin fún yín bàbá Mohbad ti wà òkè. Okay àṣejù ní kí Wasiu wá kọrin fún yín bàbá Mohbad ti wà okay look at Ayuba very reserved conservative look at you jamajama yamayama tọ́ọ̀gì tọ́ọ̀gì classless musician ẹ wo Òṣùpá Saheed amọ̀gbà tó bẹ̀rẹ̀ náà ẹ wo bẹ́sẹ̀rẹ̀ wọ́n respect àwọn èèyàn wọ́n respect àwọn fans wọn he will talk to people anyhow ẹwùjọ tó ń gossip ẹwùjọ tó ń gossip former governor of Lagos State tí o mọ̀ pé fídíò máa gbóhùn ẹwùjọ tó ń gossip máa yẹn bó ṣe máa ń ṣe nìyẹn o jàtìjàtì àwọn wo ló ń kó ẹ jẹ ìwọ lọ kọrin fún mi mo ti ọmọ ẹ bàbá Mohbad bàbá mi kọrin ó máa compose ti máa dá padà fún yín lọ kọrin fún mi wàá dò béèrè tó bẹ́ẹ̀ mi ò gbéṣẹ́ ràn yà yín o Wàsíù mi ìgbéṣẹ́ ràn ẹ ó ń gba one thousand fún shout out to ten minutes ẹ̀yin wo lẹ̀ ń dórin gan fún ẹ̀yin olórí burúkú wo lẹ̀ rí nǹkan fowó ṣe kí ló ń kọ fún yín ìmídẹ́ẹ̀dì tí wàásù bá ti kì í báyìí ìràwọ̀ yín máa wọ omi ni ẹ lọ káàntù gbogbo àwọn tó ti kì í Túndé Tunapa ó ṣe jẹ́ pé àwọn tó ti kú ni mo wá rí wọn ti báyìí ẹ wo Túndé Tunapa Adébẹ́ndẹ̀ kú tọnu ló wà ń sìn kò rí kan ṣe kan Adébẹ́ndẹ̀ mi ò ah, ah, ẹ̀ rántí Adébẹ́ndẹ̀ ni la Parias adébẹ̀ndẹ̀ kọ́ làbárí àsìkò ni àwọn Fẹ́mi Akínsánmi ibo lọ́wà lẹ́ni. Godwin nana bọ̀ na so you dey do e. Ṣínà kọrin fún Godwin ó lárí ni. Ìgbà tí wọ́n sì kọrin fànà bọ̀ lórí ẹ̀wọ̀n yìí. Sátìrà máa ní ọmọ Sàláwẹ́ Sátìrà máa ní ti darí Èkó sí. Àǹkárá ló mú kiri lọ́sọ̀ọ̀sẹ̀ tó ń bá wọn lọ pátì. Ẹ wo Ṣínà Pẹ̀lá kí Shina Pellar tó máa lọ ságbo ẹ̀ lójoojúmọ́ Shina ó look handsome ó ń ṣiṣẹ́ dáadáa politics yẹn gbé immediately tó ti function ní party Wàsíù lójoojúmọ́ àgbúrò Shina Pellar mọ́ ọ̀kọ̀ọ̀kọ̀ yọ ní politics no ẹ bá mi kà wọ́n tí Wàsíù kì láyé ẹ̀ tó ṣe oríire tó rí bá ti ṣe tọ́wọ́ ọ̀nà bèbà. máa mm, ẹ bá mi rántí kí tún lórí takọ àwọn wo ló tún kì ìtorí mi ò kí ń wò túndé dìbásco àtọyè gbé ẹ lọ wo gbogbo wọn ti di past past past present past participle ni wọ́n sìn ọ ti dolówó àná wọ́n ti di once upon a time kí wá ní nǹkan náà kí lẹ ń pè sí patí fún ẹ lè má jì kéèyàn máa gba one thousand fún ten minutes shout out Wàsíù <laughs> ọlọ́wọ́n ọba mi òkìkí mọ́lẹ̀ Wàsíù one thousand ó fínísì gbogbo wọn ni ó fínísì gbogbo wọn ni ẹ wojọ́ tí Bánkẹ́ Adétòrò ṣe patí tó ṣe fifty àbí kí ni Bánkẹ́ ṣe inú àlù yẹn mo wà ń bẹ̀ báyìí àǹkárá one fifty tí mo mú àkọ́kọ́ tò síta rẹpẹtẹ tá àráyè wọlé rẹpẹtẹ just because tó bá ti pè yín sí pé wà sí ìbọn pàtí ẹ jẹ́ má lọ ẹ má lọ ọmọ àti torí ẹ̀ taṣọ taṣọ ṣé ń gbọ́ mi báńkì adétòwò ló ṣe pàtí léèsì blue lámújọ́ náà èmi ẹ̀gbọ́n mi àtọ̀rẹ́ mi kọ́lá lọ asanwó tíkẹ́ẹ̀tì hundred pound agba hòtẹ́ẹ̀lì bíi almost three hundred ìtorí friday láti dé alẹ́ friday ní pàtí alámakúrò sunday ṣé ń gbọ́ mi agbowó hòtẹ́ẹ̀lì agbẹ́sọ lọ sí nàìjíríà wọ́n bá wa ránṣọ àti sí ẹṣọ gbẹ ṣe láwọn tó wà níta àwa táwa ń ta pọ̀ dà wa táwa nù lé lọ wàsíù ló máa kọrin ìgbà tí wàsíù dé ṣe ń gbọ́ mi mọ̀ nǹkan tó ṣe bí ó ti dóyàwó àwọn yẹn ni àwọn bọ́ìsì kan àṣà àmọ́ bọ́ ṣe débẹ̀ wàsíù yìí tó sọ pé òun ṣoògùn tẹ bá rí wọ́n gbé bíi láńbébé ni ẹ̀yìn ilẹ̀kùn stéèjì lọ́gbẹ̀gbà àwọn bàbá yẹn ti fọ́gò abẹ́ tébù àǹkárá mi ó ya déèdì mi ni ó full moon pàǹtì tí mo wọ̀ full moon pàǹtì tí mo wọ̀ ìgbógun òde mi ń ṣò ni pátá tí mo wọ̀ àǹkárá mi ì tí ì jókòó jẹun gan mi ì tí ì jẹun abẹ́ tébù la sá sí tí mo gbọ́ pàà pàà pàà pàà pàà ìbọn burúkú bí ṣe gbọ́wọ́dọ́ lọ dóyàwó níyàwó ni lọ́wọ́ kà mọ́bẹ̀. Bánkẹ́ Adétòrò ò tí ì kú ẹ bá ń pè wọ́n wọ́n mọ nǹkan tí mò ń sọ yìí ẹ lè májì látòdì ní Manchester kó lọ ṣe patí kó wọ́n jẹ́ pábẹ́ tébù àní léèsì tí mo wọ ẹ̀jẹ̀ mọ̀ mi máa lọ wá léèsì yẹn máa gbé síta máa gbé síta ẹ̀ máa ríkan onírọ́ ló máa lọ́la léèsì tí mo wọ̀ <laughs> àní gbogbo oúnjẹ gbogbo drink àríjẹ abẹ́ tébù lọ sí pè mí <laughs> a lo good thirty minutes lábẹ́ tébù pàà àìmọye èèyàn tí bọ́ọ̀ bá ń jọ yẹn ìtorí ẹ̀ mo máa ń sọ fún gbogbo yín ẹ máa ṣọ́ patí tẹ máa lọ patí tó bá jẹ́ pé tọ́ọ̀gì bíi wàsíù ló fẹ́ wá kọrin ẹ wò ó ṣe kẹ́ tó lọ ọlọ́mọ ẹ̀kọ́ fẹ́ jẹ́ yín ra nǹkan míì padà. àní àwọn ẹ̀gbọ́n mi tún ń pè mí búkì wọn ti lọ búkì wọn ti lọ ah mo níwọ̀n ìlọ mo níwọ̀n ìlọ lọ́nfà mi lẹ́sẹ̀ ibi tá ti ń sáré à ń ṣubú léra wa ni patí tí ò ti pé thirty minutes à ń ṣubú léra wa ni à ń ṣubú léra wa ni àní lé ìsinmi sẹ́ ó ní twenty twelve ni ẹ ṣe god bless you léèsì mi ó ya débi ìdí mi báyìí gbogbo full moon pàǹtí má sàṣẹ́sà tí mo wọ̀ mo sọ fún yín pé mi kì í wọ tọ́ǹgì full moon ni mo wọ̀ gbogbo ẹ̀ báyìí wọ́n fà á pẹ̀lú aṣọ ń di mi wọ́n fà á pẹ̀lú aṣọ ń di mi. <laughs> ọlọ́run ọ̀rọ̀ burúkú pẹ̀lẹ́rìn ṣé ń gbọ́ wọ́n ló ṣẹlẹ̀ ní OAU náà kò síbi tó lọ tẹ́jẹ̀ òkè ń kọ́lẹ̀ ìyẹn lẹ wá náà ń pè ní olókìkí àbókìkí olókìkí ló fi ń ra tiẹ̀ padà bàbá ọ̀kọ̀lá sọ pé òun sọ fún pé òun kú ngbà covid òun ka mẹ́sẹ̀gì ò dá lò ṣùgbọ́n tó bá yẹ pé mẹ́sẹ̀gì ò bò àbí ó fẹ́ lọ dóbò ni wàá sáré dá wọn lò ìkà greedy man ó lè kọrin fún mi o bàbá Mohbad ti wà ń stand by mo ti ní kí bàbá Mohbad lọ rent instrument ó ti wà standby á bá mi ṣe dá padà fún ẹ lẹ́sẹ̀kẹsẹ̀. nonsense ọlọ́run ní ìparọ́ léèsì one fifty ẹ mọ gbogbo owó ta ná ni make up ah mo gbàgbé Vicky tún make up fún wa o Vicky ṣe make up Vicky àbúrò mi ó ṣe make up fún wa àkọ́kọ́ ṣe make up fifty fifty pounds ó yẹ ká gbogbo owó tí individual ná àti ná five hundred aṣọ tó dẹ̀ kéré làwa mú o one fifty aláṣọ two fifty pounds wà ń bẹ̀ àwọn aláṣọ five hundred wà ń bẹ̀ abẹ́ tébù ni gbogbo wa <laughs> àtijọ́ ìmọ̀ ti ní ayé mi ò ní jẹ́ kí n lọ sí patí wá sí ìmọ̀ láyé mi èmi tí mo ń lọ patí tẹ́lẹ̀ mo tẹ̀ máa ń lọ patí náà kò yẹ yín àjà tí èlé lọ gbé wá sí ìbáyìí ẹ̀yin ẹ̀yin stage lọ gbégbà ìgbà tá a máa bèrè wọn ló ti dó tẹ́lì ẹ lè imagine ajá tí èlé bọ́ ṣe gbé ni kẹtì múra kí gbogbo yìí ti dress up láti òdìdí Manchester ọ̀rẹ́ mi ní kíni ká ti gbọ́ wọn náà fi Manchester lé àlọ́ London ó yìnbọn fún wa àjẹbẹ tébù báyìí lẹgbọn mi ṣe búkì jáde jẹ ká máa lọ ti lọ ah mo ní mi lọ o ẹ jẹ́ n dúró síbi o ibi tó ti ń fà mí lẹ́sẹ̀ gbogbo aṣọ mi ya ni ṣẹfẹ gbọ́ hòtẹ́ẹ̀lì ni mo ti bọ́ aṣọ yẹn tí mo jùlẹ bẹ́ẹ̀ gbogbo àwọn tó ti múra sexy sexy tó ti wọ bàtà gíga ah, ìjọ ìmọ̀ mọ̀ kò sẹ́ni tó fẹ́ kú àwọn èèyàn ń yọ bàtà lẹ́sẹ̀ ni àní mi tí ì jẹun mi tí ì jẹun gbogbo yín kí wá lọ rúbẹ̀ yẹn ẹ wá ní kí tún máa lọ sí patí tó wà. It doesn't worth it. It doesn't worth it at all. Honestly. It doesn't worth it. It's, it's, Wasiu is overrated. Let me just put it like that. Wasiu Ayinde is overrated. There's no too freaking big deal about him. He's just overrated. Overrated, overhyped. Kí ló ń kọ. I will pick Ayuba. I will pick Obesere. I will pick. Ẹ lọ gbọ́ Said ìjìnlẹ̀ ọ̀rọ̀ ni Òṣùpá ń sọ àwọn word I tell you I don't listen to the the the ilu. I listen to the lyrics the rhythm the lyrics nǹkan tó yẹ kí n love bàbá rà nìyẹn àwọn ìjìnlẹ̀ ọ̀rọ̀ àwọn lyrics lèmi máa ń fetí gbọ́ unfortunately mi etí mi ò tí ì píkì ti Mohbad yẹn ayiyeye ayiyeye alalalanaba alalawi logoba ayiyeye mi ti gbá wọn lyrics yẹn Maria be like Marita Marita be like Maria mi ti gbá wọn lyrics yẹn. ẹ lọ gbórin òṣùpá But just because a lot of people want to belong, ta ló fẹ́ wá kọrin. Ẹlòmíì á fi ìyà jẹ ra ẹ̀. Ìtorí pé ó fẹ́ gba Wasiu. Àwa kọrin náà kọrin 30 minutes ni party te fi almost almost 30 million pé Awa ba lọ ẹ lè sọ̀rọ̀ náà because e bẹ̀rù ẹ̀. Why did you call him in the first place? Why? Ẹ ti rí hòtẹ́ẹ̀lì ẹ̀yẹn níjẹ̀bú òde. Hmm. àánú yín ṣe mí hmm. ìṣẹ̀lẹ̀ dàbí pé wọ́n lọ kọ́ nǹkan kan sínú dungeon gbogbo ẹ̀ ṣókùnkùn ló ń ṣe thirty million ní registration wá sí òde bẹ̀rù ọlọ́run ló ń ṣe thirty million ní registration fún kínní níjẹ̀bú òde. Ah, it is well. Wasiu, I don't hate you. I don't hate you tó bá ṣe dáadáa lọ́la màá tún bọ́ta màá tún praise ẹ but change your ways change your ways you you you you feel so big of yourself you feel you are so proud ṣé tó bá wọn wèrè kan ti máa wá sọ́jà gbó tó máa dọ̀bálẹ̀ fún ẹ tó máa kúnlẹ̀ ẹsẹ̀ méjèèjì fún ẹ bí dẹ̀ ṣe gbọ́gàn ó fọjọ́ kánjú orí ẹ̀ ni ó tó gbù nǹkan tó sọ pé ó tó yẹn ó tó àwọn ògógó ológun dàyà dé báwo ló ṣe máa gba one thousand fún shout out àwọn kan dẹ̀ ń san wàhálà ìtì bá mọ ẹni tó san mo máa ráìtì hms ni kọ́ lọ investigate ẹni yẹn dáadáa ẹ wo pásítọ̀ tóbi pásítọ̀ tóbi tó wà ní London gbogbo yín mọ̀ pé pásítọ̀ tóbi ẹ má jẹ́ ká pawọ́ pásítọ̀ tóbi ijó disco níjó ẹ̀ wàsíù rápálápálá ṣólẹ́ẹ̀kì ni pásítọ̀ Tóbi máa ń pè tó bá fẹ́ ṣe nǹkan oh Pasuma very friendly I like Pasuma èmi àti Pasuma máa ń sọ̀rọ̀ tẹ́lẹ̀ náà mo kàn wọ́n pé wo jẹ́ kí gbogbo àwọn pípọ̀ ìdó sáyé wọn tí gbogbo ọba wa Manchester wọn máa ń wá sọ́dọ̀ mi mo máa ń bá gbogbo wọn sọ̀rọ̀ èèyàn mi ní gbogbo wọn Pasuma very friendly very respectful ẹ wo Pasuma náà gbogbo ọmọdé ọmọ arábàbà fún ẹni ọmọ máa kúnlẹ̀ fún ẹ kò dẹ́ ṣe pé stupid wọ́n ní ẹ jẹ́ ká pe wèrè lọ́kọ ìyàwó kó lè jẹ́ ká rọ́nà nǹkan tí gbogbo wọn ṣe ń ṣe bẹ́ẹ̀ nìyẹn gbogbo mo rí tẹ̀ ń bú tẹ̀ ń bú Saheed náà pọ̀ padà lọ́ba wọ́n fẹ́ rọ́nà lọ ni wọ́n fẹ́ rọ́nà lọ ni ìka ni ìka ni ó wà fẹ́ tìṣì gan. ṣólẹ́ẹ̀kì ni pásítọ̀ tóbi máa ń pè tẹ́lẹ̀ ẹ lọ́wọ́ àwọn àtisídẹ́ǹtì pásítọ̀ tóbi pásítọ̀ olówó tó wà ní London ṣólẹ́ẹ̀kì ni pásítọ̀ yẹn máa ń pè ṣólẹ́ẹ̀kì ló máa ń kọrin fún ọ because pásítọ̀ tóbi is not a Fuji person àwọn disco disco ni àwọn yóò yóò yóò ṣe ń gbọ́ Wàsíù Rápálá débẹ̀ ni ó lọ ń kọrin báwo dẹ̀ ló ṣe kọ́kọ́ kọrin mi mẹ́ tó pè njọ́ kan wọ́n wà ní Nàìjíríà ló pè ló ń kọrin fún pásítọ̀ Tóbi pásítọ̀ Tóbi mi ò ohun ò tiẹ̀ fi ti ohun Pastor kò fi ti ijó pásítọ̀ Tóbi pásítọ̀ Tóbi wá ṣe pa ó ṣe bẹ́ẹ̀ dè ní bíbà ṣọlá pé Wàsíù ló wá kọrin ṣọlẹ́ẹ̀kì dẹ̀ ló máa ń kọrin bẹ̀yẹn Wàsíù wọ̀ kárẹ̀ sínú láìfi Pastor Tóbi ó wá kọrin níbẹ̀yẹn ó ti láìkí olè jù ẹ jẹ́ ká sọ tó tọ́ ká má parọ́ àfi tẹ́ bá fẹ́ parọ́ mo lè má máa jó gbogbo àwọn fújì yìí o but tí bá sọ pé ìtaláwà àwa gangan là ń jẹ́ ìtaláwà ẹ má jẹ́ ká parọ́ Pasuma gangan ló gbé MC Olúọmọ jáde tí bá parọ́ ẹ sọ pé mo parọ́ bẹ́ẹ̀ ni Ricardo ní fúnmu wo wọ̀ Ricardo ọ̀nà àwọn fúnmu pàǹtì yẹn àwọn pátá tó máa ń dókè ni ó máa dé òkè kan ẹni pátá ìyá rẹ̀ mi ni èmi ò kí wọ tọ́ǹgì tọ́ǹgì máa ń bóyàn dìrì mímọ́ bọ́ ṣe wọ̀ wọ́n á wọ tọ́ǹgì gbogbo òdì wọn máa pọ̀pọ̀ bí ògì tútù á máa pọ̀pọ̀ bí omi náà rà èmi ọmọ tọ́ǹgì wọ̀ rìkádò ọkùnrin ó sọ pé fúùmù ni mo wọ̀ bàbá mi fúùmù ni máa wọ̀ fúùmù ni máa wọ̀ pátá ìyá rẹ̀ mi ni Max and Spencer lọ ti ń òkè ọyàn ẹ báyìí ló máa dé kò dẹ̀ ní wà comfortable àbí tó gbogbo yín ẹ lọ wò ó tí n bá parọ́ ẹ sọ pé mo parọ́ ìgbà tẹ́mi máa mọ MC Olúọmọ Pasuma ló máa ń kẹ MC Olúọmọ Wàsíù Rápálá ó dẹ̀ gba MC mọ́ Pasuma lọ́wọ́ ẹ lọ wo Pasuma gbà yẹn tẹ bá wo Pasuma báyìí ẹ máa rẹ MC Olúọmọ ni gbogbo èrè ọmọ Ọ̀ṣọ́dì ẹnu Pasuma lèmi ti gbọ́ àfi tá a bá fẹ́ parọ́ ẹ̀yin tẹ máa ń jójo wọn ẹ bá mi confam ẹ̀yin tẹ́ bá ń jójó Wàsíù àtàwọn fújì yẹn ẹ bá mi confam Pasuma ló jẹ́ kí mi mọ MC Olúọmọ kò ń ṣọ̀dọ̀ Wàsíù kò ń ṣọ̀dọ̀ thank you because they are mushi connection Pasuma ló jẹ́ kí mi mọ MC Olúọmọ all of a sudden Pasuma Wàsíù rápálá ó gba MC mọ́ Wàsíù lọ ó gba MC mọ́ Pasuma lọ́wọ́ ẹ lọ wo mò ń sọ̀rọ̀ ten fifteen years ago Pas no no Malaika Malaika àti MC Olúọmọ rival ni wọ́n màláìkà ló ń dó ṣíndodo kmc tó gba ṣíndodo mọ́ màláìkà lọ́wọ́ but màláìkà ò fi ṣíndodo sílẹ̀ náà wọ́n yìí ń jẹ ara wọn because màláìkà ti ṣíndodo láìka ara wọn gan mc dẹ̀ ti sọ fún ṣíndodo kó má lọ bá màláìkà mọ́ wọ́n ṣàkàrà wọn mú ṣe ń gbọ́ ajé a sọ pé Saheed Òṣùpá gan ni pàápàá before Pasuma Wàsíù dẹ̀ gbà á mọ́ lọ́wọ́ kí ló dé ẹ wò ó sìn ó wá di pé gbogbo ibi tó bá wà MC ni o MC ni o MC ni o ẹ rí kí dẹ̀rẹ̀ àwọn boys yẹn ṣe wọ́n lùkèwé gbogbo àwọn gbogbo àwọn supporter àwọn boys yẹn gbogbo wọn ni Wàsíù ti gbà tán ẹ wá fẹ́ máa prove fẹ́mi ẹ fẹ́ máa padà lọ́bọ̀ fẹ́mi ẹ fẹ́ máa sọ fún mi pé èèyàn dáadáa ni àgùntàn àkùkọ gàgàrà ẹ kò jẹ́ kí kékeré kọ náà kò jẹ́ kí kékeré kọ mo dẹ̀ ń bí láàárọ̀ yìí ẹ bá mi mú ọwọ́ ẹ tí Wàsíù fà lọ́wọ́ sókè dìde tẹ́ bá máa gbọ́ success story àwọn olórin tó ń dìde wàá gbọ́ Davido ló mú mi lọ́wọ́ sókè Ayuba ló mú mi lọ́wọ́ sókè kíní kan ló mú mi lọ́wọ́ sókè Wàsíù ò sọ́rí àfi kó máa wọn èpè kó máa fìyà jẹ àwọn òṣìṣẹ́ do the needful fún mùnú ní sẹ́yìn mọ́ àwọn pàǹtì yẹn ni <laughs> angel wing sọ pé if you are wearing pata fún mu send a request abẹ́ ẹ̀gbọ́n mi ẹ eh, mà wọn pàǹtì fún mu nìyẹn ni ó jẹ́ dùn mí mi ìgbójú mi síta tí bá ti gbójú mi síta màá fi fún mu pàǹtì yẹn wọ̀nyí ẹ eh, mà wọn pàǹtì yẹn ni má sàṣẹṣà ni má ti rà abẹ́ ọyàn báyìí ló máa ń dé ẹ máa fà sókè dàbí ọyàn ni kò ní kó sáàrin ìdín ìtorí mi yìí tìkí pátá máa há sí ìdí èèyàn kò ní kó sáàrin ìdín ó máa dúró síbi tẹfẹ́ kó wà ní ìdí yóò dẹ̀ ní máa pòpọ̀ bí ògì tútù ìdí yóò ní máa pòpọ̀ bí omi náà rà hmm. jẹ́ ká máa sọ <laughs> ẹ jẹ́ ká wá sá lọ ẹ jẹ́ wá lọ no he's very greedy Wasiu is very greedy àfẹ̀mí àfẹ̀mí àfẹ̀mí àfẹ̀mí àfẹ̀mí nǹkan tó wé ò lè tó máa fi gàngàn fà á bí ò sínú píṣọ yẹn ó máa wọ ọkà rẹ lọ sínú sínú yẹn ni tó bá ti rí pé olówó kan wà lọ́dọ̀ ẹ̀ tó bá ti ẹwọ ẹwọ bàbá ẹ̀ náà bàbá sixty by twenty kí ló ń kọ ẹ̀ atóríṣe ni máa ń gbọ́ tó máa ń kí bọ̀bọ́ yẹn ah. bọ̀bọ́ yẹn kò ga púpọ̀ báyìí ó ń ṣiṣẹ́ pẹ̀lú Lagos state government contractor ni bọ̀bọ́ yẹn ò ga púpọ̀ báyìí atóríṣe ni mo mọ̀ tó máa ń kí bọ̀bọ́ yẹn Wàsíù ti kí bọ̀bọ́ yẹn sìn ó ṣà ń dàgbà kiri mo ti gbàgbé orúkọ bọ̀bọ́ yẹn ah. Christian orúkọ Christian lórúkọ bọ̀bọ́ yẹn báyìí mi rántí mọ́. aunty tenu tami thank you so much aunty aunty ẹ jẹ́ ká mọ̀ gbà tí lọ́ọ̀tì hàn ilẹ̀ yẹn máa bẹ̀rẹ̀ sales o ká lè bá yín polówó àǹtí mi she has, she has acquired a massive plot of land màá jẹ́ kó màá jẹ́ kẹ́ mọ̀ tá bá ti ready i'm gonna do it for her she has been a supporter supporter of my brand àbí kan tí mo sọ yẹ yín ó máa wá ọ̀nà tó máa fi gba ẹ̀ńtó gbogbo ẹ̀yin olórin yẹn ẹ jẹ́ máa dárúkọ àwọn tó ń fún yín lówó gidi mọ́ insatiable Wasiu is always insatiable òyìnbó ni máa fi fọ́ orí yín láàárọ̀ náà kókó foundation kọ́ ah. hmm. bàbá yẹn slim gan báyìí bàbá yẹn ò lára ó slim kò ga púpọ̀ contractor ni pẹ̀lú Lagos state government bọ̀bọ̀ yẹn lówó gan ó ní owó gan atóríṣe ni mo mọ bọ̀bọ̀ yẹn lọ́dọ̀ ẹ̀ mi ìgbọ́ kí Wàsíù kiri Wàsíù tí ń kì í sìn ó ti ń kí bọ̀bọ̀ yẹn kí ló dé jágbà jágbà jágbà jágbà tó pé wọ́n ṣe jábà ìrísà àgbà lọ́wọ́ ẹ̀ nìyẹn ṣé wàá débi tó délé ni Susan God bless you ṣé wàá débi tó délé